بنا ما يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد أدبكم الله وبعلا أقرأكاتك فوان أبو محمد صلى الله عليه وسلم إليكم وبعث وعلى ليرك àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń sapásásà sí jọ́nà ìtìrídẹ ọjọ́ ìkẹyìn eléyìí náà ni ìtẹ̀síwájú pẹ̀lú tafsir wa ní ìrọ̀lẹ́ sọ́rọ̀ tí a ń bábọ̀ òun náà ni suratul Ankabut aya tó ti sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n gbẹ́rù borí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ yẹ̀nà ni àwọn tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n tún wá ń fún àwọn èèyàn ní tó ń fi àwọn èèyàn sí ìrújú tí wọ́n ń tan àwọn èèyàn jẹ pé kí wọ́n máa bọ kí wọ́n tẹ̀lé ọ̀nà àánú ti tàwọn táwọn wà àwọn ṣe tán láti bá àwọn èèyàn gbé ẹrù wọn torí wípé táwọn bá bá wọn gbé ẹrù wọn yẹn gbogbo nǹkan tí wọ́n bẹ̀rù wípé káwọn mọ́ mutí ní káwọn mọ́ jalè ní káwọn mọ́ ṣoògùn ìrújú àgbógun owó ní gbogbo àwọn ọ̀nà ànù tí wọ́n sọ pé táyé wọ́n lọ́mọ́ ní káwọn mọ́ ṣe yẹn àwọn ní kí wọ́n mọ́ bọ̀ wá sí gbogbo ẹ̀ àwọn sì tán láti bá wọn gbé ẹrù wọn Allah subhanahu wa ta'ala jẹ́ kó yé wa pé irọ́ ni wọ́n pa torí ẹnìkan ò ẹrù ẹnìkan gbé kó tó wá kan kó tó ẹrù ti ẹ̀ gan gbé kó tó wá kan ẹrù ẹlòmíì lẹ́yìn tí Allah subhanahu wa ta'ala wá sọ ilé ìfún tó wá ní à kán mọ́ wọ́rí tó bá dọjọ́ gbé ilẹ̀ alkiyama wọ́n máa ṣe kí ni wala yahmilunna athqalahum wa athqala ma athqalihim ẹrù tí wọ́n sọ páwọn máa gbé ilé ayé yẹn tó bá di ọjọ́ gbé ilẹ̀ alkiyama á di ọ̀pọ̀ ẹrù wọn ó gbé ẹrù tí wọn tí ó ṣe pé yóò wo lọ́rùn wọn àwọn tó máa wá di ní ìrù wọn àwọn tí wọ́n nù tí wọ́n kọ́ ní kọkúkọ táwọn yẹn náà tẹ̀lé wọn tí wọ́n kọ́ lọ́nà àánú táwọn yẹn náà tẹ̀lé wọn pé ẹrù gbogbo àwọn ilé àádìí ìrù wọn lọ́jọ́ pé ìdàlùkìyàmà ó ní ètí aláàtùbánà wò ta láti yé wa wípé tó bá dọjọ́ gbé ìdàlùkìyàmà ò sí nínú wọn tí ó mú borí bọ́ kó níbi irọ́ tí wọ́n pamọ́ lọ́n sẹ́nu wọn tí ó múribọ́ kó nínú ìjìyà lẹ́yìn tí ọlọ́run bá sọ̀rọ̀ àwọn kìfìrí tán Allah subhanahu wa ta'ala ó wá tẹ̀síwájú nínú ìtàn àwọn kìfìrí náà tún ni àwọlẹ̀ àrán anábì inú sí àwọn ọjọ́ rẹ̀ anábì inú ta rán sáwọn ọjọ́ yìí falábi tafihim alfasanati ni illa khamsina àmà o ń bẹ láàrin wọn lẹ́yìn tí ó lo alfasana ẹgbẹ̀rún ọdún 1000 years illa khamsina àmà tó wá ń di 50 yẹn ni wípé ẹni rẹ̀ gùn gan ó lò 950 years ní ayé ẹ̀rí Allah subhanahu wa ta'ala ní àárín àwọn òun ti wá lò ilé láàárín àwọn ọjọ́ rẹ̀ náà ni kí lẹ́ni tóbi lò ọlọ́run ní wọ́lá kọ̀dì àrùsálì náà núhà awáláwọ́ náà sí àwọn ọjọ́ rẹ̀ eléyìí náà ni ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba nígbàtí ó ń sọ fún bàbá ńlá wa nábi Adam pé kó ní aljanna lẹ́yìn ìgbà tó ti bá tàn jẹ́ pẹ̀lú ṣàìtọ́ọ̀nù tán ọlọ́wọ́ bá wá ṣe kí ni fàákọrọjá ọmọ mímọ̀ káàrà fi ọlọ́wọ́ wá lé àwọn méjèèjì àti ìyàwó Adam ni ìyàwó ádámù ni yẹ̀nà ni ìyàwó àwa àwọn méjèèjì ọlọ́wọ́n bá wá ṣe kí ni ọlọ́wọ́n bá lé wọn kó ní ọgbà àlùjánnà ó lé wọn sí ayé ní ọkúlá mímá rọ́gàdà ní àìsàn ṣe túmọ̀ nínú àlùjánnà ló sọ pé ẹ máa jẹ ẹ máa wù tó wù yín ní àlùjánnà bàtí wọ́n bá tẹ̀jẹ́ pẹ̀lú iṣẹ́ náà bá lé wọn sí ilé ayé lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá lé wọn sílé ayé fatalaqqa ádámọ́ min rabbi kalimatin fataba alayhi àwọn agbá ìtúbà lọ́sọ́dọ̀ ọlọ́mọba ọlọ́mọba rẹ̀ ṣe gini ó gbà ní ayé ọlọ́mọ wá fi ayé lẹ́yìn alóòrèkóòrè ọlọ́run ọba wá ń ṣe kí ni ó wá ń rán àwọn ànábì sí wọn sọ tó jẹ́ ànábì àkọ́kọ́ ọlọ́run ọba rán sí wọn lẹ́yìn ànábì adama òun náà ni ànábì náà àrínàgbàwá inú abbas tó wà nínú sọ̀rọ̀ Bukhari òun ṣe lálàyé wípé nǹkan tó ń bẹ bẹ́ẹ̀nà náà bẹ́ẹ̀nà adam wa náà tó ń bẹ láàrin wọn ní ọdún òun náà ni ètí àrègbè ní sẹ́ńtúrì mẹ́wàá sẹ́ńtúrì mẹ́wàá sẹ́ńtúrì kan òun ni 10 years wọ́n wá ní mẹ́wàá ló ń bẹ ní àárín wọn yẹn náà ni wípé 100 years òun ni sorry márùn-ún ló ń bẹ láàrin wọn pé 100 years so you put it síta put five times ten fifteen yẹn mẹ́wàá ni ni hundred years ló wà láàrin anabi Nuh àti anabi Adam anabi Nuh tọ́lọ́wọ́ bá wá rán sí ilé ayé wọ́n rán sí àwọn ọjọ́ rẹ̀ tòun náà wà nìkan nínú àwọn ànábì ọlọ́wọ́n ọba táwọn ń pè ní wọ́n tún gbé pẹ́ẹ́lí àbí àwọn tí ọlá wọn tún dàgbà sókè ju ọlá àwọn míì lọ nínú àwọn ànábì yòókù àwọn márùn náà ni wọ́n gbogbo ànábì pátá gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala sọ wa kullan faddalna ba'dahum 'ala ba'd àgbé wọn lórí ara wọn ṣùgbọ́n gbogbo wọn náà lọ́lá níwájú ọlọ́wọ́n ọba bá ṣe wá gbé wọn lórí ara wọn yẹn àwọn nǹkan wá wà ń bẹ̀ tí a ń pè ní ulul azmi nínú àwòrúsọ àwọn márùn ni wọ́n yẹnu wípé àwọn tó ṣe pé ọlọ́run ọba tó fún ní special quality kan nígbàtàwọn àfá ń ṣàlàyé ulul azmi wọn nínú wọn nígbà àwọn náà ni a ti ṣe pé ọlọ́run ọba ó mì tìtì gidi gan ní mímì àti ní àdánwò tó ju tàwọn yòókù lọ nínú àwọn ànábì àwọn mini ní àyè ẹnìkan kọ́ o ẹni pé àwọn tí wọ́n tún súnmọ́ ọlọ́wọ́ ọba nínú wọn jùlọ pé àwọn náà ni olùlàázùlù ṣùgbọ́n èyí wo jẹ́ wallahu a'lam àwọn márùn yìí Allah subhanahu wa ta'ala ló ṣe àdáyẹrí wọn ọ̀hún náà ni anábíwa Muhammad sallallahu alaihi wasallam anábí Ibrahim alayhi salatu wasalam bákan náà ni lẹ́yìn náà ló kan anabi anabi Musa kó tó wá kan so bí a ṣe tó yìí nínú àwọn àfa máa ń ṣàlàyé pé ta ló lọ́lá jùlọ nínú àwọn olùlà azmi náà pé kò sí tàbí ṣùgbọ́n olólọ́lá jùlọ nínú gbogbo ẹ̀dá ọlọ́run ọba kan ó ana abdọ́lù àwọn ana sẹ́yìdù náà sí yawm al-qiyama ní màá máa gbogbo ẹ̀dá pátá lọ́jọ́ gbẹ̀dẹ̀ al bákan náà ni anábì wa ń ṣàlàyé pé nínú hadith ni ó ọlọ́run ọba òtítù hamsan ọlọ́run ọba fún ní nǹkan márùn kan wọ́n yóò nínú àmbíyá ìkọbìlì tó ṣe pọ́lọ́wọ̀ fún àwọn ànábì ní tó sáájú òun ànábì dẹ̀ ka gbogbo àwọn nǹkan yẹn nínú fi hàn wípé ó lọ́lá ju àwọn ànábì yòókù lọ nínú tó yẹ pé ọlọ́run ọba ló tó bẹ́ẹ̀ tó a ní ẹni tó wá lọ́lá jùlọ ní gbogbo àwọn olùlàájì pa ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn náà wá ní ànábì Ibrahim yìí ni ìṣepọ̀ ọ̀pọ̀ àwọn àfá gbólé lórí tẹnukúlé lórí níbi méjèèjì ṣùgbọ́n àwọn mẹ́ta tó wá kù wípé tẹ̀sí bíìlù wọn lórí ara wọn wọn ò rí mú wáṣá lágbájá o olótú wọn lọ́la jù ṣùgbọ́n lẹ́yìn ànábì àti ànábì Ibrahim alayhi salatu wassalam ẹni tí wọ́n mú tó tún wà mọ̀ sí pé òun ànábì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ànábì náà ta ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn àfá míì tún mú ṣùgbọ́n àwọn mẹ́ta yòókù ọ̀pọ̀ a máa sọ wípé ilé aláwọ̀lọ́ aláàmì ọlọ́run nìkan ló mọ ẹni tó tóbi jùlọ àbí ẹni tó ga jùlọ lọ́lá nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù hátà ìkánná àwọn àfá ṣékò eh, eh, Ibn Uthaymeen pàtàwọn máa ṣàlàyé àwọn ní ẹni tá a lè ní kẹta gẹ́gẹ́ bí ó ṣe gbajúmọ̀ òun náà ni ànábì náà lẹ́yìn náà ló wá kan ànábì Musa kó tó wá kan ànábì Isa wípé lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ yé wọ́n ní ṣùgbọ́n o àwọn mẹ́ta tó kù ẹnu òkú lórí pé lágbájá òun ló tún tóbi jùlọ nínú àwọn ànábì nínú àwọn ulul ṣùgbọ́n gbogbo wọn náà ní quality wọn níwájú ọlọ́run ọba àlekẹ́ ọlá ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa wípé kẹ́bà ti ṣe sọ́ngbà yẹn pé ashaddu nasi balaa al-anbiya àwọn tí wọ́n máa ń ní ìnira tí wọ́n máa ń rí ìdánwò jùlọ lọ́dọ̀ ọlọ́run ọba àwọn náà ní al àwọn ànábì ọlọ́run ọba àwọn ànbíyá yìí àwọn tó tún wọ́n tàmà tó ní títí wọ́n tún tọ́ jù tàwọn yòókù lọ àwọn náà ni ulul azmi nínú wọn anábí sallallahu alaihi wasallam anábí Ibrahim alayhi salatu wasalam lẹ́yìn anábí Nuh so falabitha fihim alfa sanatin illa khamsina ama ó wá ń bẹ láàrin wọn ní èyí 950 years kí wá ló ń ṣe 950 years láàrin wọn kò ju nǹkan ẹ ọ̀kan náà lọ a ní ibudullaha wattaquhu wati'un ìpé kan ọmọ ọjọ́sùn kan lọ́wọ́ ọba kí wọ́n páyà ọlọ́run ọba kí wọ́n dẹ̀ mọ̀ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba nǹkan tó ọlọ́run ọba torí rẹ̀ tó gbé sáàrin wọn nìyẹn ànábì inú ó jẹ́ kan náà àwọn ànábì ọlọ́run ọba tọ́lọ́run bá gbì ìdánwò ṣe years kì í 30 years kì í ṣe 50 years kì í ṣe 100 years lóòrùn láàrin wọn hundreds of years ó lò 100 ó lò 200 ó lò 300 ó lò 400 ó wá bá dé 950 lẹ́yìn tó ń ṣe kí ni a ní ibùdó lọ́ha wọ̀tẹ̀kóhù àti òun ó ń pè wọ́n sí ẹjọ́ sì fún ọlọ́run ọba ẹ̀páyà ọlọ́run ọba ẹmọ tẹ̀lé àṣẹ ọlọ́run eléyìn nǹkan tó ń fi 950 years pè wọ́n mélòó ni mélòó ní àwọn èèyàn lẹ́ni mi ò tí ẹni tí ìjíṣẹ́ kankan ìkágara ó ti bá ipé à rà pé ilé tó bá fẹ́ wọná kó wọná o kò sí tó kàn ní bẹ́ẹ̀ mọ́ ilé tó ní sọ yìí ti tó ẹwà náàbí ọlọ́run tàbá tó máa sọ ìlúmí ọ̀nà ah, ànábí ọlọ́run nìyẹn oló years tó kéré 950 years sọ ìlúmí àwọn wò ah, ìṣàfihàn wípé ìyẹn jẹ́ ànábí ọlọ́run òun kí jẹ́ iṣẹ́ rẹ̀ tí ó gbìyàn dẹ̀ tẹ́wọ́ gbà àbí ìṣó wípé àfá lélẹ̀ òun kó sọ̀rọ̀ àwọn tẹ́wọ́ gbà ta ló sọ yẹn ànábí ń jẹ́ kó a máa rí nínú fi rán wà máa rọ́ọ̀tì inú ẹgbà ó ní wà rọ́júlún wà máa àrùrọ̀ àìs pẹ́pẹ́ kò ní rí ẹni kankan tí ó fi jíṣẹ́ àti àwọn èèyàn díẹ̀ èèyàn díẹ̀ yà náà tún wá tún bú kéré ní wà máa àrùrọ̀ àìs ni kan fi ọlọ́run iṣẹ́ tó gbé rán kọtàwà àwọn díẹ̀ tí wọ́n jẹ́ pé èmi ni ọwà tó bá tún jọ náà ẹ ma ma rí wà rọ́júlùn wà máa rọ́júlùn ẹ ma rí ẹn tí ṣe pẹ́ agbíṣẹ́ rán kò rí ẹni ẹ̀kan pè ju ẹnìkan lọ ṣe ilé wa ń tọ́ka sí pé àkò mọ́ṣẹ́ jẹ́ ni àbí kò múṣẹ́ ẹ̀dógbòǹgbò àbí kò mọ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ pé kó wá bẹ́ẹ̀ sí máa lùlù kó bẹ́ẹ̀ sí máa polówó omi iye kó máa jó kó máa pàtẹ́wọ́ kọ́ náà ní òun àwọn náà wà máa ṣe kùsèdì ìsìn ni káàrí kí lè tẹ́lẹ̀ ṣe lẹ́kùn náà ẹ̀rí gbogbo àwọn ọmọ wa ní wọ́n ti ń pàtẹ́wọ́ kiri wọ́n kú fẹ́ǹsì wọ́n ń ṣe gbá wọ́n ṣàwó sọ̀nà táà náà lè fi pè wọ́n padà oníkáà náà wọn lùlù ká máa jó ká máa pàtẹ́wọ́ káàkiri ká máa polówó omi ká máa polówó ẹnìkan wà orí rédíò òun ni omi alágbára omi onáàdẹ̀ ṣe kí ni ó ṣe ń ti sáàbà rẹ̀ sí islamu náà ni so eléwà wà nínú ọ̀nà tó ṣe páwọn èèyàn ní àwọn ń dá àwọn mímí ibi tó jẹ́ ilé ìjọsìn tó jẹ́ masjid wọ́n wá ṣe ẹgbẹ́ kan níbẹ̀ wọ́n kó lùjọ síbẹ̀ kan tó káwọn tó kí wọ́n máa kọ́ lùlù wọ́n máa jó tó máa ti jó dáadáa pẹ̀lú jó wọ́n ṣe máa wá kírun wọ́n fẹ́ràn musical accompaniment yẹni gbogbo àwọn musical instrument àwọn èèyàn fẹ́ràn ẹ̀ gan ni ní ti ṣe pé Ànábì sallallahu alaihi wasallam ní àwọn kan bọ̀ inú àwọn èèyàn láti rí ní ìsìn tó ṣe pé yastahilluna al-hirra wal-harir wal-ma'azif tí wọ́n wọlmọ̀ azif àti gbogbo àwọn nǹkan jó nǹkan yọ nǹkan ìlú wọ́n àti jáàsì ní ìlú ní gbogbo ẹni pa àwọn ènìyàn àwọn ènìyàn ń bọ̀ ìkìlọ̀lá náà ní ṣe pé ẹ̀yẹn mọ́ darapọ̀ mọ́ wọn a ti rí wọn lẹ́yìn so àwa rí wọn láàrin àwọn àwámù lásán àwọn aláìmọ̀kan wọ́n pọ̀ láàrin àwọn tí wọ́n láwọn mọ̀kan wọ́n náà wò pé ah, kí ló kúta máa fi ra àwọn èèyàn lẹ́yìn fún agbébàdìrí ọmọ aláwò àwọn yọ́n wá ní àbàndírì ní ilé tó yàtọ̀ sí ètò ó jẹ́ gangan ẹnìkan ó ti tó wáyá bí 20 àbí akásọ́ pé bí 15 years back àwọn èèyàn tó bá gbọ́njú mọ́ àbí ẹni tó bá mọ̀ àwọn ẹ̀ dáadáa wọ́n máa ń pa àwọn ẹni àwọn akẹ́dẹ́mì dáwà akẹ́dẹ́mì so ìlú báyìí làwọn máa ń lù ìlú yẹn bàndírì náà fi bẹ̀rẹ̀ o pàdé yẹn wá di gángan wọ́n wá tún ṣe igi fún wọn wọ́n máa gba báyìí náà máa láwọn ṣe àkàrù wọ́n wá lù wọ́n mọ̀ ìjó sọ àwọn eléyìí ó ń ṣó wípé ìtànjẹ láti fi kékeré wọ́n á gbà tànjẹ pẹ̀lú ẹ̀tí tí tóbi dín ńláńlá mọ́ wọn lọ́wọ́ so dọwọ́ wípé ẹni tó ní kékeré bóyá ló rí fóònù ni ó plé rẹ̀ oní bẹ̀rẹ̀ sí ní máa kọrin sí létí yóò àpá ah, láìpé kí ní tó ń lò yìí tí kí n gẹ́ẹ̀tẹ̀ ọmọ ní kó náà kàn mọ̀ fún fèrè ilé àti fèrè orí ah, ra kí náà mọ́ ń pè ó ń so gbólé irinṣẹ́ ìṣù ni so pọ́n àwọn ẹni àná ànábì ànábì Nuh tọ́lọ̀ bá 950 years kò wá ní ọ̀rẹ́gbẹ́ style tí ọlọ́run fẹ́ kí mọ́ lò yìí dàgbé style yẹn ò work kó wọ́n abẹ́ẹ̀ sí máa ṣe kí ni kó máa lo style ní ẹntọ́lọ́run bá ní yóò fi tánàdì ni yóò fi èèyàn kan jíṣẹ́ lọ́dọ̀ ọlọ́run nìyàn rí tẹnu pè ní ànábì sọ wípé eléyìí ó ń lọ́lá jùlọ pẹ̀lú ojú ogbó nǹkan tó ń lọ́lá láyé ànábì ẹṣin tó pupa fẹ́ẹ́fẹ́ẹ́ ó ṣe kí nìyẹn ó lọ́lá lọ́dọ̀ ànábì ó lọ́lá níwájú àwọn yóò gbajúmọ̀ láwùjọ ó dàgẹ́ bí kí àwọn wá mọ́tò tó fáìn gidi gan jùlọ mọ́tò wo ló fáìn jùlọ láwùjọ lẹ́yìn

لأن يأدي لك بك رجلا واحدا خير لك من حمر النعم ọlọ́run ọba fi èèyàn kan mọ̀nà látara rẹ̀ ó lóore ju gbogbo àwọn nǹkan ọ̀gùn yìí lọ ju Ferrari tẹ́ǹsọ̀ yìí lọ ju Bentley yìí lọ ju Range Rover àbí ọmọ limousine gbogbo àwọn ilé torí pé nígbà ànẹ́bí ní ẹṣin tó pa fẹ́rẹ́fẹ́rẹ́ yẹn ìyẹn ló dàrí ẹbí ọmọ ìjìkù lẹ́nì àbí ìtọ́ àtúnwà ló jù bẹ́ẹ̀ lọ àbí jàtẹ̀ wá pé àwọn jet jet táwọn èèyàn ma ń gbé káàkiri yẹn anábí ní tọ́lọ́n èèyàn kan mọ̀ náà látara àyàn igbó ń àwọn nǹkan yìí fi wé nǹkan táwọn èèyàn lè ní nǹkan àlùmọ́nì anábí ní kí èèyàn mọ̀nà tún yẹn so ń fi hàn wípé kí èèyàn fi hàn ọ̀dọ̀ ọlọ́run ọba ló ìdáyà látọ̀dọ̀ ọlọ́run ọba ni so ẹni tọ́lọ́run bá bá wá fi ṣe kò ń gẹ́ látara àyàn wípé èèyàn mọ̀ sí oríire o so elé ọwá túnmọ̀ sí wípé awàyà kó lè bá ọmọ náà ma wá lọ ma wá lọ ṣe síríkù ma wá fi pé ma wá fi pé ọkàn ẹ̀sí tọ́lọ́run tí ẹ̀mọ́ fi síríkù pè ẹ̀sí tọ́lọ́run ni àbí kí a ma wá lọ lo ọ̀nà ìṣù láti fi pè sí tọ́lọ́run pé eléyìí

nígbàtọ́nà ọba ń sọ pé àwàlá rán ànábì kó kó máa pẹ àwọn èèyàn rẹ̀ kó máa kìlọ̀ fún wọn àní ẹ̀gbọ́dọ̀ lọ́hà wà tẹ̀kù wà tẹ̀rù ìpẹ́ àní ẹ̀páyà ọlọ́run ọba sí Allah Ta'ala onítẹ̀ẹ́bá wá ṣe léyò yursil as-sama 'alaykum midarara wa yumdidukum bi amwalin wa banina wa yaj'al lakum jannatin

yóò wá tún ṣe àlékún yín lówó ẹ̀rí tí a bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìyẹn ó ṣe kí ni ìyẹn ó tún gbádùn lọ́dọ̀ ọlọ́run ni kò lékún nínú ọlá ọlọ́run ó túnmọ̀ sí pé tí ìyẹn bá yapa ọlọ́run nínú àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ náà nílé tẹ́ṣẹ̀ bá pọ̀ láwùjọ nínú àwọn nǹkan tí yíò mọ̀ rí òun náà ni àjàkálẹ̀ àrùn òun náà ni ìkúnpínpín òun náà ni ìṣẹ́ àti òṣì ṣùgbọ́n ẹni tí ó mọ̀ kankan o ní tọ́ bá sọ fún pé à nǹkan báyìí ló mọ̀ bí meningitis yóò ní àà ipé gọ́ọ̀nà yóò mọ̀ kan olódo ní o yóò tún ohun tó wá lóhun mọ̀ náà ó fi hàn pé òun náà mọ̀ kankan torí pé ẹni wọ́n ní àìkan tó bí àrùn àjàkálẹ̀ àrùn láwùjọ ó ní ẹ̀ṣẹ̀ wa kọ́ wá ní àà tó ṣe pé ta bá lọ sí láàbù báyìí máa ṣe test a máa rí pé nǹkan báyìí ló bí HIV nǹkan báyìí ló bí meningitis nǹkan báyìí ló bí bird flu ó wá ká gbogbo àwọn àrùn tó ṣe pé ó jẹ́ tuntun yẹn pàtó wá ká gbogbo ẹ̀tàn tàbáwà rú pé ókè ní láàbù tó ti lọ wo gbogbo ẹ̀tẹ́ ṣe tẹ́sì ẹ̀tẹ́ ti rí yẹn tàlẹ́ni rí lábẹ́ maṣíìnì láàbù yẹn so ilé máa rí omi wọ ṣùgbọ́n látara àìmọ̀ kan o ní kí wọ́n sọ pé nǹkan tó bí nǹkan báyìí o ẹ̀ṣẹ̀ ni kọ́ni àá ṣe ẹ̀ṣẹ̀ ló sọ pé kí meningitis máa ṣẹlẹ̀ àrùn yírùnyírùn àbí polio àrùn ọpárọsẹ̀ àbí hiv àpọ́wàmọ́ káwọ́ ẹgbẹ́ ṣe ẹ̀ṣẹ̀ ló bí yẹn ṣùgbọ́n ẹni tó bá ní ìpáyà ọlọ́run ọba yóò ṣe kí ni yóò ṣẹ́rí padà sọ́lọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba tánàbí sallallahu alaihi wasallam sọ wípé ẹ̀ṣẹ̀ orí máa pọ̀ lórí ilẹ̀ àyàfi kó ṣe pé ọlọ́ọ̀bọ̀ ó máa sọ̀kalẹ̀ àwọn àjàkárí àrùn bẹ́ẹ̀ náà ni ànábì inú ìgbà tó wá ń pè àwọn ìjọ rẹ̀ pé ẹ bá gbọ́ ọlọ́run ọba yóò sí ní sàmà àlékún mìdẹ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba rọ̀ òjò kẹ́ fún yín gbogbo àwọn nǹkan rúgbìn yóò mọ ga dáadáa yóò tún wá ṣe àlékún yín lówó ní dúkìá yóò ṣe àlékún yín lọ́mọ lẹ́yìn tó sọ ní mọ́ lákún látàbìjúnà ní láìwà kọ́rọ̀ kí ló wá ń ṣe yìí ẹ̀yin èèyàn mi tẹ́ẹ̀fẹ́ ṣe padà sọ́lọ́wọ́n kò fi ìsọkúsọ pé ah, àpẹẹgbẹ́ ètò wá kù ó nínú àwọn nǹkan tí àwọn náà ṣe ìgbìyànjú láyé john pé àwọn fẹ́ fi pa àwọn èèyàn sẹ́sìn ni tó máa ti wá ń lọ ṣe wá sí gbogbo ẹ̀ ni wọ́n máa jì mọ́ra pé kéèsì tó bá ti ṣẹlẹ̀ á ti gbogbo ẹ̀ ni ètò ìṣòtásùmọ́ so ilé ó wà ní nǹkan tó yẹ pé tó máa sọ̀rọ̀ pa àwọn afáà láyé john àwọn kò fẹ́ sí yàtọ̀ láàrin ológun àti afáà nígbà náà ni ò túnmọ̀ sí pé kò sí àwọn tí wọn ò kí ń de ilé ìmọ́ra o àwọn kan bẹ tó ṣe pé ìkìláàsù wọn náà ni wọn ò ní ogbà àwọn ilé táwọn ń dè mọ́ra hátà àwọn tó bá mọ́ ń ka ìwé táwọn mọ́ kéèké mọ́ ń ká ní bóyá in the 80s àbí early 90s tó máa ń sọ̀rọ̀ nípa dandoki dandoki wọn ní àwọn jagun ẹ̀sìn wọn ní ìbìlì ìfìnì sham ó pẹ́ ó gba ogun rẹ̀ gbọ́ gan an ká fún wọn tó jagun ẹ̀sìn pé ó gbìyànjú nínú ẹ̀sìn gan wọ́n máa ní ọgbọ́kànlé talisman ó ní àwọn oúnjẹ àti ìfúnpá àti gbogbo ẹ̀ tó gbọ́kànlé tó ilé ìlú fi hàn so àwọn kan sọ ní òrepe tó yẹ pé tó English lásán nìyàn ń kà nínú àwọn ìwé Macmillan ni ṣùgbọ́n onímọ̀ tó bá tí ó bá ń yẹ̀yàn títà òkè bá yẹ̀yàn báwọn èèyàn ṣe ní bìlìbù nínú ọlọ́run tó ṣe pé talisman ẹlúmọ̀ so àwọn gbà pé ilé gbogbo kan tẹ bá ṣáà ní tí wà kò bá jẹ́ ògùn ní oúnjẹ ní kìíní kan ní kẹjí gbogbo ẹmọ́ akẹwà ní ẹbí pèèyàn sí tọ́lọ́run ilé yóò rí bẹ́ẹ̀ báwọn èèyàn ṣe máa fi èṣù pé àwọn èèyàn tọ́lọ́run yóò wọ́n ṣẹ́rẹ́ àwọn èèyàn yóò máa fi èṣù ṣẹ́rẹ́ àwọn èèyàn sí ọ̀dọ̀ ọlọ́run tó látara àwọn ẹni yìí tó ipá wọn dẹ̀ padà sí kíni wọ́n gúnrí kò níbi ìpìnlẹ̀ táwọn yẹn dúró lórí lórí ìdáṣíríkì pọ̀ mọ́ tawhid ṣùgbọ́n anábì náà ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ó jẹ́ ẹni tí ó ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ nǹkan tí ó ní àgbékalẹ̀ ọ̀rọ̀ tẹnu ẹ máa ń dún pẹ̀lú ọ̀rọ̀ táwọn yẹn máa ń gbọ́ òun wá pé àwọn ọjọ́ rẹ̀ jọ wá bẹ́ẹ̀ sí máa sọ fún wọn pé kí ló dé ní jọ́sí fún ọlọ́run ọba làkọ́dí kọlákọ̀kún máa tọ̀wárọ̀ pé ọlọ́run ọba ni ọba tó dá ní ìpelepele pé gbogbo àwọn kan yìí ló fi ṣàkàjúwe fún wọn ìpẹ́ ọlọ́run dá ní ìpelepele ìgbàtẹ̀wà ń kékeré tẹ́ ní làákàì tẹwà tún dàgbà tẹ́tún bẹ́ẹ̀ sí ní gbọ́n díẹ̀díẹ̀ tẹ́tún wá ní làákàì gbogbo àwọn nǹkan tẹ́ fi ń mí tẹ́ fi ń rìn gbogbo àwọn nǹkan yìí kò sí nǹkan tẹ́ sanwó ẹ̀ fún Allah Ta'ala pé kí wá ló dé tẹ́ẹ̀ni ra ilẹ̀ fọ́lọ́n tẹ́ẹ̀ni just fọ́lọ́n ìpè yìí náà ni ìpè tí àwọn ànábì ọlọ́run tọ́bí máa ń pè àwọn èèyàn òun wá ní nǹkan tó jẹ́ ìpìlẹ̀ ìpìlẹ̀ yẹn òun náà ni ìpèpè tawhid tawhid ló ń pè wọ́n sí ó ń sọ nínú tawhid wípé ọlọ́run ọba òun ọba tó ṣe wípé Allahu ọlọ́run ọba ni ọba tí ó tẹ́ ilẹ̀ fún yín ẹ̀rin lórí ilẹ̀ ọlọ́run ní kílẹ̀ yẹn ó yẹ mọ́ yín lẹ́sẹ̀ ó dẹ̀tẹ̀ wa kò dẹ̀ wọ́pọ̀ púpọ̀ láfíríkà nínú àwọn ni àbí Europe ni ṣe pé ilẹ̀ kan máa yẹ̀ ni wọ́n máa ní earthquake àpọ̀lọpọ̀ ìgbà míì ní odidi ìlú ó máa tẹ̀rì mọ́nú lẹ́lẹ̀ ọlọ́run bá ní àwọ́lá ṣe fún yìí táa ṣe ní ọ̀hún fún yìí tó ṣe pé ẹ̀ ń tẹ orí ilẹ̀ ilẹ̀ o atẹ́ ilẹ̀ pẹ́ẹ́sẹ́ fún yìí kò dẹ̀ yẹ mọ́ ilẹ́ṣẹ̀ bákanáà yìí àwọ́lá ṣe ohun fún yìí ní mọ́lẹ̀ a rẹ̀ ṣe àwọn ìràwọ̀ inú ilé ayé kan àti parẹ́ torí pé tó bá ń jáwọ́ báyìí iná náà ni ọgbọ́n àṣẹ bẹ́ẹ̀ tàbálẹ̀fẹ́ ṣe pí kí oòrùn kó ra gboyí nǹkan tó rọrùn ní ẹwù tó ń bá mú gidi gan àwọn àmà abẹ̀ sí mímọ̀ ah ọlọ́run bá àfẹ́ eléyìí o eléyìí le gan a mọ̀ pariwo ni èyí bó ṣe wá mú gidi gan tó yẹn náà ni àwọn scientists àwọn máa ní pẹ̀lú wíwò táwọn wo thousands of miles ló fi jìnà sí wa if not millions ipé ló fi jìnà sí wa ẹ wo máìlì kan ká sọ pé bí máìlì kan ṣe rí máìlì méjì máìlì máì 12 tàbá tẹ̀ mọ́ kankan kárí máì 12 ọgbọ́ ṣe jìnà sí wa sí káwá sọ pé thousands of miles àbí millions of miles ó lòrún fi jìnà sí wa tó ti bẹ́yìn tó bá gbóná gidi gan wọn máa ra wá pé ọlọ́run bá ló ṣe òun yẹn bẹ́ẹ̀ ní mọ́lẹ̀ fún wa tí ò jẹ́ kó mọ́ ara wa tó wá ń ṣe pé ọlọ́run fẹ́ ṣe kó ra wa ní ẹ atomic bomb ní nígbà tí wọ́n ja first world war nígbà yẹn tí ogun yẹn no second world war tí ogun yẹn ò ti ti parí that was where be 1940 where be 43 or 45 so 45 tí ogun yẹn extend sí di 1945 kò wá sì ti parí kí ni nǹkan tó wá mú kógun yẹn parí àwọn Amẹ́ríkà gbà yẹn wọ́n develop atomic weapon eléyìí wà ní inú àwọn tá ń ní weapon of mass destruction tó jẹ́ pé ibi tí wọ́n bá jù ú sí báyìí koríko bẹ̀yìn ò mọ́ láíláí so weapon yìí wọ́n wá jù sí Hiroshima àti Nagasaki ẹwọ̀n wọ́n pé àṣẹ láti nǹkan mú sọ yìí Hiroshima yẹn ìlú kan ni ní ìlú Japan àti Nagasaki ẹwà wo láti 1945 wọ́n ju bọ́ǹbù yẹn bọ́yẹ̀ jù sílẹ̀ báyìí gbogbo bẹ̀rẹ̀ jóná hátà gbogbo àwọn tí wọ́n sá sínú omi gbogbo ẹra wọn ni tó ṣe pé ẹmọ́ radiation mi ò mọ̀ Yorùbá tí a lè pe radiation kí nǹkan ra èèyàn tó bá gbé iná síyàn pé a gbé iron nísì kí wọ́n fi iron kí wọ́n kó gbóná gan kan wá gbé súnmọ́ yàn ẹmọ bí yàn ṣe ma ma fíìlì bí ẹni pé iná so atomic weapon yẹn ó múná jáde ó tún mú radiation jáde iná bẹ̀ ó ti bọ́m̀bù ó ti blow tó ṣe pé àwọn tó jóná ń bẹ̀ yẹn lẹ́yìn náà èyí tó wá ṣẹ́kù yẹn radiation radiation yẹn wá dà gẹ́gẹ́ bí iron yẹn tó ṣe gbógbóná àrárá rẹ̀ gbígbóná yẹn kó wá máa súnmọ́ yàn wọ́n ní gbogbo bí tí atẹ́gùn rẹ̀ bá fẹ́ sí radiation yẹn ó dẹ̀ mẹ́ta wọn àwọn míì inú yàrá wọn wà tó ṣùgbọ́n ìganpa náà nìyẹn àwọn míì ni wọ́n sáwọ́ inú odò inú odò yẹn wọ́n melt síbẹ̀ àti wọ́n ganpa síbẹ̀ tó ṣe pé wọ́n radiated àwọn tó wọ́n wáyé nínú wọn bóyá ká sọ pé kí ó melt báyìí kó dà gẹ́gẹ́ ni pé wọ́n da wọ́n da ásìdì sí lára lẹ́yìn 1945 yẹn àwọn àwọn ọmọ dúdú ọmọ wọn ọmọ tó ń táwọn àwọn tó ń gbé ní táìmì yẹn ọmọ táwọn náà tún bí kìíní yẹn tún reflect lára wọn débi pé imú ọmọ mi máa papọ̀ mọ́ ẹnu báyìí etí báyìí ó máa ti etí kan máa fálákó mẹ́ àbí kí ó gbọ́ orí fálákó mọ́ sí irun ní 1945 so kìíní yẹn yìí ń ṣẹlẹ̀ sí wọn tó ṣe pé àwọn koríko agbègbè yẹn tí ẹwà gbé rí mọ́ tó ilé ìwà nínú nǹkan tó ṣe pé ọlọ́run ọba ó gbé sọ́wọ́ èèyàn nínú nǹkan fẹ́ pàán ṣe yẹn ẹwà orílẹ̀ ìṣe rí yẹn ó kéré nínú harara oòrùn yẹn náà ni radiation oòrùn tó tọ́lọ̀ bá ní kóòrùn yẹn súnmọ́ wa ànábì inú wa ń sọ fún àwọn ìjọ ẹ̀ pé oòrùn yìí ọlọ́run ọba lọba tó ṣe oòrùn ní nǹkan tí ó mọ ara yín lára ó ṣe ìràwọ̀ ní nǹkan tí ó mọ jábọ́lé lórí ni ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó dá ní nǹkan pe àwọn ìjọ rẹ̀ bàtà ọmọ tó rẹ̀ ni ẹnu ẹ ti dùn jùdáre tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni kí ló dé tó ṣe pé agbéṣẹ́ rán wọ́n ń ẹ̀dá èèyàn pé ìbá ṣe wípé ọlọ́run fẹ́ fi ṣe rányàn kan ni kò ní fi rányàn àwọn àlùjànnú náà máa fi rán ẹ̀yìn ẹ̀gbọ́ dáwọn kìí ṣe máa ń rí nìyẹn so ìròrí tí wọ́n ní pé ẹn tó tún lọ́lá lọ lọ́dọ̀ pa àwọn àlùjànnú lọ́lá ju èèyàn lọ pa àwọn ọlọ́run lè yẹ kọ́lọ́run rán àbíkó rán mọ́ àwọn màláíkà pa àwọn màláíkà lọ máa mọ̀ jẹ́ṣẹ́ yẹn ṣùgbọ́n anábì inú kò yẹ kò ní ẹni tó ń pè wọ́n pé àníṣẹ́ ọ̀rọ̀ ọlọ́mọ ọba bó ṣe rí nìyẹn wípé a máa ṣe kí ni a máa rán gbéṣẹ́ rán ẹnikẹ́ni tó bá wù kódà átàlí táìmù ànábì sallallahu alaihi àwọn kìfèrí yìí sọ fún ànábì pé a máa lè wàyẹ̀ntúnà fi àṣwà pé a ah, tó ànábì ní ẹ̀rọ òun jẹun bá náà ṣe ń jẹun òun mú bá ṣe mú rẹ̀ tún rìn òun lọ sọ́jà ìbáṣe pé mọ̀láíkà ní ẹni ó yẹ kí àlùjànnà kẹkọ́lọ̀ ti dá ọgbà kan ṣe pé tó bá kàn ti fẹ́ jẹun wákàn náà wọ́n báyìí wákàn mọ̀ já nǹkan wà mọ̀ ah, sọ àwọn ń fẹ́ òpìdán ẹ̀tọ́ wá báwọn èèyàn náà ṣe máa ń fẹ́ àwọn òpùrọ́ ṣe pé òyìn ni irọ́ ìtànjẹ làwọn èèyàn máa ń tètè sáré gbà tẹ́nìkan bá dìde lé ní kó ní èmi lànà bí o kó bẹ̀rẹ̀ sí ní mọ́ pidán ẹni pé kó máa lo àwọn àlìjànú kó wá dúró sí orí atẹ́gùn ànábì ní so torí àwọn èèyàn máa ń sáré gba itanje. àwọn ń sọ fún anábì náà pé anábì náà oúnjẹ òun mú òkè iṣẹ́ o bẹ́ẹ̀ náà ni irú ìtànjẹ yẹn tí wọ́n ń fẹ́ náà náà sọ fún anábì náà pé tó wáyé pé anábì ní ẹni ọlọ́run ní ṣe kí ni o ní jẹ́ èèyàn àmọ́ jẹ́ ní ni ẹwà àwọn èèyàn bí years ago ni táwọn èèyàn apparition nǹkan tí mi lè pè nìyẹn apparition ni nǹkan tó máa dà gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ tí ò ní jẹ́ ìmọ́lẹ̀ ọ̀rin lójú ògiri ọba bẹ̀rẹ̀ sí àà àwọn rí Sheikh Niyas àwọn rí Bilala àwọn rí kòbókò àwọn yẹn bẹ̀rẹ̀ sí wọ́n bá tàtà ara ẹ̀ bá tún ṣe ṣíríkù tẹbá rí yàrá tí ọ̀nà tí rí kì ní ẹ̀ tó súnmọ́ sáìdì ọ̀dọ̀ wà ní ọ̀nà àgbámú ni àgbámú street wọ́n ní yàrá yẹn àwọn tó ń lọ bẹ̀ ráwọn èèyàn fọ́ sílì yẹn ní àtọ́ àtútí rí ní sílì wọn àtún fọ́ sílì ohun tún ní ibi ògiri wọ́n tún máa fọ́ ògiri yẹn kí ní wọ́n fẹ́ ilé ẹ̀fẹ́ gbé táwọn àti pé kó àwọn mú bí sáìdì tí wọ́n fọ́ bí sílì yẹn ó lè máa mú lọ́pẹ́ ah, mú mú ní yáàsì dání mú mú bírálà dání so pé gbogbo nǹkan tó ń fẹ́ eré ti jẹ́ tóun láti pàtó ti mú so àwọn tí wọ́n wá rí irú yẹn ibi ògiri yẹn

so ìyẹn ni irú ìtànjẹ yẹn tẹ́lú tó bá fẹ́ ṣe rí sí ó ní kíní kan tí àwọn òyìnbó mìíràn tí orúkọ tá máa ń pè wọ́n máa ṣe ó dàbí kò ní jẹ́ bí kámẹ́rà ẹni tó ti kú wà wọ́n lè ṣe ó kà máa ṣe bí ìmọ́lẹ̀ ni orúkọ tá máa ń pè tẹ́gbẹ́ tó máa ṣe báyìí ẹ lè rí picture ẹniyàn ó not until tẹ́ bá wá fọ́ kan pa ìmọ́lẹ̀ lásán mọ̀ ní kò ní ṣe kò ṣe pé yàn tó ẹ́ pé ọkàn máa ṣe ni olórúkọ tí wọ́n máa ń pè míbọ́ ẹ projection níbẹ̀ kò tí wọ́n ṣe bí projection ó ní kìníkan arú kìníkan ni ẹn fún ń pe orúkọ rẹ̀ ní ìrántí ṣùgbọ́n kí la fẹ́ mú níbi ó ní pé nǹkan tó rọrùn fún wọn láti ṣe tẹ́gbẹ́ ẹ máa ní ẹni tó ti kú ní tó máa fẹ́ deceive àwọn èèyàn wọ́n lè lọ tẹ́kí ní ẹ̀ báyìí kò ní jẹ́ projection tó máa ti tẹ́ ó máa dàbí pé project ẹni tẹ́ pé wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ ẹni yẹn máa so irú yẹn sì wọ́n lè gbé kó dẹ̀ máa sọ̀rọ̀ bí èèyàn ṣe ń sọ̀rọ̀ báyìí wọ́n ní à ah, pé ah, so tó bá ń sọ pé ah, ìwọ ọmọ mi yá lọ kó so àwọn ọmọ ń ṣe dáadáa fáwọn ọmọ fi ṣe recordings so bẹ̀tì gbogbo ilé ó wà nínú ọ̀nà tí ṣàìtàn fi ń sọ àwọn èèyàn nù ẹwà wò àwọn tẹ́kọ̀ wá rí nǹkan ìpànjẹ ṣàìtàn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fọ́ gbogbo ẹ̀ káàkiri pípa ah, àwọn fẹ́ gbà mọ́lẹ̀ sára ọmọ mi àwọn mí o tún wá ṣe ṣíríkù ẹbọ pọ́nbélé ni kọ́nà ọba kó dó láwà níbi ilé so inshallah a ní ti lọ síwájú ààfẹ́ dúró báyìí ibi náà láti gbé lọ́la ọlọ́run kó ṣe nírọ̀n káàlì ti bẹ̀rẹ̀ lọ́la kàlìbà rí ìtànẹ́bìnú kàlìbà rí mú látòkè délẹ̀ wílẹ̀ yẹ pé a lè sọ ogbẹ̀ tányányán ṣùgbọ́n ìtọ́lọ́run ẹ̀mí ma ní àà ah, ọdún báyìí ni wọ́n fi bí èyí ọdún báyìí ló fi jẹ́ṣẹ́ gbàtọ́kọ̀ tó wá gun rí ọkọ̀ ojú omi tọ́nà bá ní kọ́kọ́ yẹn wọ́n wá dé ibi tán dé tán ibi báyìí ni ọkọ̀ ojú omi wá lọ dúró sí kòkòrò owó àláyé sí báyìí so oníkálùkù àwọn nǹkan ìtàn àrùsọ àti àwọn àṣàdí tó ṣe pé kò lálàáfíà àwọn èèyàn tàbí ń parọ́ nípa ànábí ọlọ́mọba ànábí náà so tó wá di ọlá insha Allah ká tún pàdé ní àsìkò tá ń pàdé àmọ̀ tẹ̀síwájú lórí rẹ̀ wasallallahu àwọn àgbàlagbà máa kọ́ béèrè náà ká tó gba ìyẹn ọmọdé láyé Naam. Wọ́n ní kí ni ìtumọ̀ aṣọ hariri sọ àwọn tó ń jẹ́ olóyìnbó àwọn máa ní aṣọ tá ń pè ní sikh sikh yẹni ẹ̀táyẹ àwọn ìwà ní sílíkì àbí sílíkì ṣùgbọ́n tàbá mú aṣọ yìí kìí ṣe nǹkan tó jẹ́rí sí kìyẹn kìí ṣe nǹkan tó ánàbí ń describe nìyẹn ṣùgbọ́n èyí tó jẹ́ sí kì àríìrí èyí tó jẹ́ tánàbí ń describe nǹkan tó jẹ́ tí ànábí rí tó fi ṣe description rẹ̀ ọ̀lá island èmi ò lè sọ pé bó ṣe rí nì ṣùgbọ́n nǹkan tó a fi ń wé jù lọ òun náà ni sílíkì sọ tó bá wá aṣọ tó ń tí material yẹn jẹ́ silk material ṣóò là ń sọ nǹkan ni nǹkan tá ń sọ yẹn o ṣùgbọ́n tó bá jẹ́ àrírí gan àwọn kan ní tá bá lọ sílẹ̀ lárúbáwá pé yẹn ó rí original aṣọ àrírí ṣùgbọ́n ọ̀lá àlà èyí tó fi wé tó súnmọ́ jùlọ ònìyàn máa ń pè ní sikh so na sama tó ẹ̀kọ́ àtọ́ tí pé ọlọ́mà bẹ́ẹ̀ni wọ́n ní ìgbà míì yẹn máa rí tí ìràwọ̀ jábọ́ látókè lálẹ́ wípé ẹnìkan wá sọ wípé ọlọ́run máa ń ju àwọn ìràwọ̀ mọ́ àwọn ṣàyàfẹ́ ìyẹn ìwọ ṣe gbogbo ló ṣe rí ṣe bẹ́ẹ̀ náà ni ó ṣe rí náà ni ẹ̀rù torí pé Allah subhanahu wa ta'ala ní àwọn ṣàìtọ́ni àwọn ṣàyàfíìn wọ́n jẹ́ ẹni ṣe pé nígbàtí wà yíò tí mọ́ sọ̀kalẹ̀ àwọn náà ma ń súnmọ́ ìpẹ̀tẹ́lẹ̀ sánmọ̀ tí wọ́n ma mọ́ jí nǹkan tí ó bá ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tó jẹ́ bí wáhìí tí wọ́n fẹ́ nípa èèyàn wọ́n fẹ́ jí gbọ́ wọ́n máa mú ẹyọ kan wọ́n máa fi 99 kún 99 yìí òun náà máa háàdì mọ́ tán máa fi mọ́ parọ́ fáwọn èèyàn gbá nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí wọ nǹkan báyìí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí náà máa gbé lọ sọ́dọ̀ àwọn babaláwo àbáwọn tí wọ́n ń lo àlùjànú ìyẹn ni wọ́n máa fi mọ́ ta àwọn èèyàn jẹ ẹni ó lè jẹ́ pé bàbá rẹ̀ kú ní 5 years ago wọ́n máa sọ pé ìṣọ́dún márùn-ún ni bàbá ikú tó jẹ pé ọ̀kan tó jẹ́ òtọ́ mẹ́rin ìyókù báyìí ó máa jẹ́ 99 rẹ̀ ó máa fi rọkùn náà parọ́kùn pé à ah, tó kú yẹn ìkan báyìí ló ti kọ́lé fún ṣùgbọ́n ilé yẹn sì máa kọ́lé yẹn fún bá yín gbé bẹ̀ so gbogbo àwọn kan yìí tó máa ń fẹ́ owó fún àrígbà ẹnu ma tó hàn ní ọ̀rọ̀ wọn gbà àwọn ní báyìí ló ń ṣe ẹ̀ so gbogbo ilé nígbà tí wáyé ó ti sọ̀kalẹ̀ bó ṣe ní ní àmọ́ nígbà tí kùránì wá bẹ́ẹ̀ sí sọ̀kalẹ̀ tí wáyé bẹ́ẹ̀ sí sọ̀kalẹ̀ ọlọ́run bá wá ṣe kí ni ó wá di sánmọ̀ tẹ́ pé ìkan nínú ẹni àlùjànnú tó bá wá lóun fẹ́ lọ jí nǹkan gbọ́ òun ni òun wà mọ̀ ju ṣe kí ni tó fi ń já wọn bọ́lẹ̀ so ilé wà nínú pẹ̀tọ́lọ́wọ́ bá sọ nínú àyà al-Qur'an wípé nígbà tó ń sọ̀rọ̀ nípa àwọn àlìjànú ó ní wa annahu kana rijalun minal insi ya'uduna bi rijalin minal jinni fazaduhum ra'aqa nípa àwọn kan bẹnu àwọn èèyàn tó ṣe wọ́n sáàdì àwọn àlìjànú tó ṣe àwọn ọ̀dọ́ wọn náà tí wọ́n àrẹ̀ṣe àwá tó ń ṣàlékún wọn nínú àmù yẹn wá ní àwọn àwọn àlìjànú àwọn sọ pé nísìn táwọn bá ní oníbáyà yẹn ṣe wá nínú sọ́ọ̀tù jìn tábàlọ́wọ́ nínú sọ́ọ̀tù jìn àárí ìṣá tó lọ́n fi sọ nínú ẹ pé àmọ́ nísìn wọn ò kankan jí mọ́ nínú ọ̀rọ̀ nínú wáyìí sọpọ́ wọ́n máa ju àwọn òkú mọ́ wọn yẹn náà ni blazing fire náà tó ń jó gidi gan olóma jùmọ́ wọn ẹni bí ìràwọ̀ táwà ń rí ní ayé ilé ayé tí wá ń bí náà wọ́n ẹ̀kùsàn Thank you.